له وبعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد آه، السلام عليكم ورحمة الله وبركاته Ah, eléyìí ni ìtẹ̀síwájú ètò yìí ètò wa ètò fẹ́kọ̀ọ́ Islam eléyìí tí wọ́n jẹ́ṣẹ́ ti gbọ́ wa ní gbogbo aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ ní inú Ramadan àbí Allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbàwọ̀ ètò fẹ́kọ̀ọ́ Islam oríire ayé oríire alkiyama ọlọ́nkọmọ́ sábà ní ṣe fún àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run kí ó bá ní san gbogbo àwọn ashabul fadilati ulama tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí ọlọ́nkọmọ́ sábà ṣe àlékún dáadáa wọn lọ́rọ̀ bá lè sanwó lẹ́sìn lórí. Lẹ́yìn insha Allah, a tún mọ pàdé pẹ̀lú ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn afá wa, àwọn bàbá wa. Fadilatu Shaykhina Al-Imam Kamaluddin Abdulrahim tí wọ́n jẹ́ chairman Adinu Nasiha, àwọn ìgbìmọ̀ Adinu Nasiha tí wọ́n rí sí ètò àlámọ̀rí ẹ̀sìn, dáwà, ogún pínpín àtàwọn kan tó ní pẹ̀lú ètò ẹ̀sìn Islam àti àwọn khidma fún àwọn Mùsùlùmí àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run kò lè kún àlùbáríkà kójọ náà kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ọmọ kọ́mọ́sà tún wọn bá ní fi wọ́n ṣe kún gẹ́rẹ́ sí innahu waliyyu dhalika wal qadiru alayh. شيخنا حياكم الله إباني سلام والسلام جماعة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn ṣẹ́kọ̀ọ́ àdìyàn ti gbọ́yìn. Akramakumullah ní òní tí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún oṣù Ramadan ní tí afẹ́kẹ́ bá ní ṣàgbéyẹ̀wò rẹ̀ láàrin àkókò wa tí ó jẹ́ wákàtí kan ó dí díẹ̀ òun náà ni tí a mọ̀ sí alkasbul halal wa rizqu tayyib àwọn ọ̀nà àgbà ṣiṣẹ́ tó bá ṣẹ̀rí àìsílámù báwo lèèyàn ṣe kọ́rọ̀ ọjọ́ lábẹ́ òfin ọlọ́run báwo lèèyàn ṣe ṣe téèyàn fi ní rí bínú ọlọ́run ọba أسأل الله سبحانه وتعالى أن يجزيكم عنا خيرا ونقول لفضيلته ليتفضل مشكورا منا ومأجورا عند الله عز وجل حياكم الله الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد lẹ́gbà tí a dá ọpẹ́ fọ́lọ́run ọba tí ọlọ́run ọba ṣe ìpàdé tò nílẹ̀ nírọ̀rùn ó ṣe ń ṣe àwọn èyí tó ti kọjá nírọ̀rùn a sì bẹ́ẹ̀ náà àwọn èyí tó kù náà ọlọ́run ọba kò ṣe rọrùn. bákan náà kí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wé ètò yìí ọlọ́run ọba kọ́ wọn bá bùkápọ̀ wọn. ọlọ́run kó jẹ́ wọn lè sí pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo tí àwọn náà ń fẹ́ lórí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó jẹ́ tó wọn lọ́wọ́ èyí tí wọ́n wá sọ láburú ọlọ́run kó bá àgbèjìnà sí wọn kó fi ọlọ́kà balẹ̀ dààmú wọn ó sì má fi ní wọn ní ni kì í ṣe gbogbo èèyàn ni ọlọ́run fi rọ̀ lọ́rùn àwọn tí wọ́n lówó tí ọlọ́run bò láti ríbi tí wọ́n pọ̀ ìbára mélòó ni wọ́n ń ṣe kí ni ó ní sí pẹ̀lú tó bí ìgbìnà <laughs> ó ní sí pẹ̀lú ẹ̀ náà ọlọ́ọ̀bá kọ́ bá sọ lẹ́sọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àdísì pé man lam yashkuru nas lam yashkuru Allah hmm. ẹn tí ó bá lè dúpẹ́ fún èèyàn kò lè dúpẹ́ fọ́lọ́wọ́ bá gan náà tí ní sì pé ká dúpẹ́ ká dúpẹ́ wà láì torí pé bí ọdún mélòó kan sẹ́yìn ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ni mo ń báyàn ló jẹ́ pé bí ọ̀bá ń gbọ́ lérí rédíò àwọn ẹ̀dẹ̀rẹ̀dẹ̀n ni wọ́n mọ gbọ́ wọ́n kàn mọ bá wí nípa wọ́n mọ bàjẹ́ ni pé ẹnu níbi pé kí wọ́n báyìí pé kí wọ́n lẹ́yìn sí à ń pè pé báyìí ta ló sọ yóò rí ní program ilé ìgbà torí ọlọ́run. àsìkò ọkàn mọ sùn fún wọn. àkọwọ́kàn waste time lọ ẹnu mi ò ní ní kula kò ní sọ̀rọ̀ ẹ̀sìn kankan gbogbo wákàtí wọn àwọn afọlọ́gbọ̀n ṣẹ́jú ìdí òkè ẹ̀yìn ẹ̀yìn ọkàn mọ fi yìnyín lọ gbá lásán ó ti ní sẹ́ mm. so àdúpẹ́ fọlọ́wọ́ alhamdulilayi rabbil alamin ẹ̀wọ̀n adé gẹ́gẹ́ nípa tópìkì الكسب الحلال الكسب الحلال والرزق الطيب والرزق الطيب كلا باليرو بلوغ الكسب الحلال وفاني الكسب الحلال òun kí ahwa ọ̀rọ̀ èyí tí yóò jẹ́ kí ìsẹ̀mí ó gẹ́rẹ́gẹ́ àwọn láwàgbà wa ní ọ̀nà tó tọ́ tó bá òṣèlú ọba wọn ìkẹ́ ń pè ní alkesibol halali kakú ọ̀rọ̀ jọ lọ́nà wo iná aláàlì bákan náà wal ibtiadu an kasbi alimali bi turuki alimuharrama hmm. kí a jìnà sí ìkóròjọ ìkóròjọ lọ́nà kíni lọ́nà haramu ìta àgbàlérò pẹ̀lú hmm. alkesbu alharamu wa risku atọ́jìbò òun ni pé gbogbo mùsùlùmí ó gbọ́dọ̀ mà tí nísìn níta fi sọ pé mùsùlùmí ni pé òun ló mọ̀ pé lẹ́yìn ikú nǹkan tó ń bẹ lẹ́yìn ikú tí nísìn ó sì mọ̀ pé òun ṣèṣì rò lálùkìyàmà gbogbo òṣùwà gbọ́dọ̀ mọ̀ pé tọ́wọ́ bá sí kó ọmọ rántí àlùkìyàmà lórí ẹ̀ ó ṣe pàtàkì pàápàá jùlọ àlẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní látàzúùlà قدم عبدي يوم القيامة حتى يسأل عن أربع قل يا سوما نجي آدم كونية كونيبو ọjọ́ alkiyama tí ó kò ní yóò wà lórí ìdóni ó dìgbà tó bá tó pàsì nǹkan mẹ́rin tí wọ́n bá bí kòtòrọ̀nà tó bá tó fèsì lérí ẹ̀ yóò tó mọ ibi tí èsìn tó bá fọ̀ ní ọwà dìtà ní gbogbo lọ́rọ̀ rẹ̀ ó sí hmm. ó ti nísìn alákọ̀ọ́kọ́ ó bèèrè pé anjásádì yìí fi mọ́ àbùlà ara rẹ̀ kí ló dogbó lé lérí hmm. àlàáfíà tọ́lọ̀ ń fún kí ló di àgbàlagbà lé lórí pé kò padà sálàáfíà ó bi léèrè nípa rẹ̀ hmm. bákan náà wà á ní umrihi fima afna ìsẹ̀mí rẹ̀ kí ló tẹ́lé lórí kí ni ìsẹ̀mí rẹ̀ tẹ́lé lórí wọ́n tó wá bi léèrè nípa kíni nípa ìmá rẹ̀ maza amila bi ìmọ̀ tọ́lọ̀ ń fún kí ló lò gbogbo ló sì lò èyí òròjọ́ láti àmà àwọn àfọ́ òròjọ́ gbogbo ẹni tó pèpè sójú ọ̀rọ̀ náà aláìwọ̀n òròjọ́ láti àmà ó ti ní sí torí pé ẹni tó bá jẹ́ sí pé gbogbo tí ń sira láàyè láti máa fi pèpè sọ́dọ̀ ààrẹ ni láti máa fi ṣe ìwà bàjẹ́ lọ́sọ̀ ni ah, yóò jẹjọ́ láti àmà ẹ̀dá ìkẹni wa ni pé wà á máa lè hí ibi ta fẹ́ gẹ́gẹ́ nù nípa dúkìá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní àìnà tàṣàbàhù wà fílẹ̀ àǹfàkọ̀ọ́ ọ̀nà owó lọ darí hmm. gbogbo nǹkan yókù òbí lè dìkú ọ̀nà owó lọ gbà sígbọ́n Amẹ́ríkà ṣùgbọ́n owó ẹ̀jẹ̀ ọ̀nà owó lọ gbà kójọ ó ṣèṣirò yẹn ibi ni tó wá lẹ sí ó ṣe gbẹ́ni ó sì ṣe nǹkan méjì lérí dúkìá ẹni tí bá ń ro gbogbo eléyìí ọgbọ́dọ̀ máa wo pé in tí wọ́n bá dáwọ́lé ọ̀nà tó wọ́n fà fẹ́ máa fi ṣe jíjẹ mímu ọgbọ́dọ̀ rí pé sí ẹbá gbẹ̀rẹ̀ láìkì àmọ́ sí eré sì tó dáfọ̀ tí sì báyọ̀ náà bá pàdé lórí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa ṣe ìṣèwà rẹ̀ láyé bí ó tó di ọjọ́ alkiyama tó fi wa ọ̀kẹ́ làwọn ẹ̀yà kan làwọn àwọn kí ṣífò wa náà àwọn lọ́yà wa Salman ẹ̀kú ìkàlẹ̀ náà na nínú tí ò sí tàbí ṣùgbọ́n wọn ni pé Islam gbogbo tí ń jẹ́ àlámọ̀rí pátápátá ìṣẹ̀mí ayé kò sí tí islam ò dá sí hmm. gbogbo àlámọ̀ rí ìṣẹ̀mí ayé pátápátá kò sí tí islam ò dá sí mẹ́ ọ̀rọ̀ àkídà nìkan kọ́ ni islam dá sí hmm. ṣùgbọ́n àkídà yẹn òun ni pìlẹ̀ ni òun ni pìlẹ̀ wọ́n ni àkídà tú àwọ́lá lọ́kẹ́rù yà àlàmù àkídà ni pìlẹ̀ ìgbàgbọ́ gbogbo ni pìlẹ̀ tí yẹn bá mọ̀ tó pé ìgbàgbọ́ rẹ̀ tó bá gbé dá gbogbo dá fẹ́ sàlàyé yóò sì kéde yóò dúró dá yóò jẹ́ kó nítumọ̀ hmm. kódà tí wọ́n bá ṣàṣìṣe nǹkan tẹ́lẹ̀ bí ṣe ń gbégbá sí ń jọ báyìí yóò sì mọ ṣàtúnṣe ló bá sì dá sí ìtàrí òfin sí hmm. ó ti níṣe ó ṣe dédé kínu aláwà iná fèlú kálíbì módígà fáṣẹ rẹ̀ fẹ́ nínú jásádì módígà fáṣẹ rẹ̀ fẹ́ bẹ nínú ara ìdá sọ́là àti sọ́là àlìjásádì kò lò tó bá da gbàrọ̀ da ìdá fásádátì fásádà àlìjásádì kò lò ìpìlẹ̀ nù ó fi jẹ́ sí pé ọ̀rọ̀ gbogbo téèyàn bá mọ sọ láyé ọ̀rọ̀ àkídà yìí àbí téèyàn mọ tẹnumọ́ gbogbo gbà téèyàn mọ́ tẹnumọ́ gbogbo gbà tó ráwọn èèyàn sákọlé tí kò tí kò gbogbo nǹkan ètò nísìn Islam sì wá ọ̀rọ̀ àkídà tí ó ẹ̀rí gbogbo tí bá ti jẹ́ bídíà yọmọ sáfọ́ ni wọ́n pe bídíà ní kẹ̀yí nínú gíní hmm. yóò jìnà sí. ká sọ fún yàn pé eléyìí ọ̀dà kọ́takú hmm. hmm. ajẹ́pà ayẹ ń bẹ́ mi ìgbàgbọ́ ló la ọkàn ọgẹ ló lárùn bóyá àrùn fẹnu ó ti ní sìn àbí ìgbéraga ó ti ní sìn àwọn kan tí mo ń bí. wọ́n sì sọ pé lọ́wọ́n ní gba kẹ́ni kàtó àtakú pé mẹ́rin ló ń nínú alukurani àti sunna nẹ́bì èyí tó bá kó sílé yìí tí ọ̀dá kò ì tí wá bó sì ṣàtúnṣe ara rẹ̀ bẹ́ẹ̀ èyí tó yẹ bá rí pé alhamdulillah ọlọ́run tó ṣe dídé tọ́lọ́run fún mọ́ dúpẹ́ fọ́lọ́run hmm. kò tó mọ́ra sí ni hmm. bó ṣe rí òun nìyẹn bákan náà bó ṣe sáré ìbádà ìjọsìn ó wá dá sọ̀rọ̀ al-mu'amalat hmm. bó láti bá rẹ̀ ní sí láàrin rẹ̀ ni kò sí ni gbogbo kankan lè rẹ̀ ní dá ní tán gbogbo kankan lè dá sí tán ọkọ̀ lé òtí ní sí òní dálé kọ́ fún rẹ̀ tí wọ́n lọ́tọ̀ dáyé pẹ̀rù fúnra rẹ̀ wọ́n lọ́dá sílẹ̀tì sí múlẹ̀ wọ́n lọ́dá blọ́ọ̀kù yẹ fún rẹ̀ kó lè sí yóò ní gbogbo ní bẹ́ẹ̀ ni ara jà á sí wá sí gbogbo àwọn gbogbo ilé yìí náà islam ọ̀sálẹ̀ ìmọ̀ ìdásálẹ̀ ti sàlàyé fún islam dá sọ́rọ̀ àdìsọ́kà wọn islam dá sọ́rọ̀ ìjọsìn wọn islam dá sọ́rọ̀ bá ṣe bára wa lò láàrin ara wa hmm. ni tọ́pìkì tẹ́wà fún mi olùsígbìn òun ló bá lọ hmm. ọ̀rọ̀ alikẹ́sìbò halal bó láti ṣiṣẹ́ aláàlì láfi rí ọ̀rọ̀ kójọ. na bẹ́ẹ̀ ni Islam ó ṣe àkólíkàn pẹ̀lú irú ọ̀nà báyìí gan àwọn ìdájọ́ tó sì súnmọ́ ọ ṣàlàyé hmm. èyí tọ́tọ́ kọ́dà tó tó mẹ́lọ alkesmin halal bẹ́ẹ̀ sí bírò ọ̀nà iṣẹ́ aláàlì láti rówó kójọ

ó di nísìn ìbáṣepọ̀ láàrin ẹnìkan kò gbọ́dọ̀ tí ìdáwọ́lé àfi kọ́ ọmọ kíni kíni ìdájọ́ náà bá lórí ẹ̀ hmm. ó ti nísìn wọ́n kọ́ ọmọ tí mo fẹ́ ṣe yìí kódà ètí mọ́ ọ́bà mọ́nísítà kọ́ra wàlà nẹ́dìmọ́ mọ́nísítà ṣàrọ̀ kò ní pòfo ẹni bá ṣe istikhara kò sì ní pàdánù kò ní kábàámọ̀ ẹni bá ṣe ṣáwúrà Hmm. ṣàwúrà rẹ̀ ni pé tọ́lọ́ ni fásitì àlọ́ àlà zikiri nkótó látàlá àti wọ́n mọ̀ ẹbí wọn ò ẹ̀yìn ọba mọ́ ojú ètí mímọ̀ <coughs> wàá fi wò hmm. àwọn tí wọ́n nímọ̀ nípa nǹkan yẹn tí wọ́n lè sàárè di iye ẹ̀dítẹ̀ fún yàn wọ́n pa á gbọ́ yé tó bá gbọ́ yé wọ́n wà ló fojú àwọn olùmọ̀ ní ìdí mọ́ fẹ́ sí ni àlàyé tẹ́ yọ nǹkan ìgbé kan yìí sí lọ lélẹ́yìí hmm. ojú òní Islam fi wò ọba tí wọ́n wà tọ́sọ́nà Ọlọ́run ó béèrè ìmọ̀ràn mi yẹn náà ó ṣe pàtàkì ó ti yé nìsín mm-hmm. náà bí àwọn nǹkan yẹn wọ́n ṣe lọ òun nìyẹn torí pé bọ́bá di pé ọkàn jálù a rẹ̀ pé nǹkan haramu lọ́wọ́ jálù ọ̀nà haramu nígbà rí ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí ó wà padà di pé ẹni bẹ́ẹ̀ padà lídè sínú náà tó ti yé min suhti fannaru awulabi kíyàn bá yọ̀ kẹ látara àrámù ọyọkùn látara àrámù iná ló ṣe kí ni ni ó tọ́ síbẹ̀ níbẹ̀ lákìáwọ̀ iná ni ó yọ gbogbo ọ̀ráhùn kò lára lákìáwọ̀ kọ́lọ̀ balikẹ́lá kó sàlùwà ṣùgbọ́n a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn èyí tó pọ̀ jù ni pé káwọn sá ti rí pé ó bìkítà ọ̀nà wo ó gbà wá kó sáti wálẹ̀ ni mm. kó sáti wólú kó sáti rówó lẹ̀ ni ọ̀nà ilé lè gbà sọ́nà aláàrin àbọ́nà àrámù oníwájú rẹ̀ pẹ́kí kó sáti kó jọ náà ni gbọ́n ìwọ́n mọ̀ ìyá mi nínú Islam gẹ́gẹ́ bó ṣe ń Islam ọ̀kan fi wálẹ̀ lásán wọ́n kàn ní láti máa kó jọ láì ṣàlàyé pé ọ̀nà wo lágbà kó èyí tí ò tọ́ tá lè sí kíní tá lè jìnà sí tá lè yẹra kó níbẹ̀ ó ṣe pàtàkì wọ́n ní mùsùlùmí nínú tó bá fẹ́ báyẹn sí ọ̀tọ̀ fún nínú tó tọ́ fún pé kó ní ìlànà tó bá ìlànà ìsìláàmù mu torí pé gbogbo ìdílé láàmú fi júwe ẹ̀sìn ìsìláàmù wa hmm. gbogbo ibi tá a bá ń sí láyé agbọ́dọ̀ ọmọ ẹjọ́ kí ìsìláàmù sí kíni ọmọ làwọn ọmọ hàn bẹ̀ ah, ìsìláàmù ni ìsìláàmù ni bá ṣe ní ìsìláàmù gbọ́dọ̀ mọ̀ hàn lérí bí gbèdéke bọ́ bá sì gbé kalẹ̀ wọn náà ni kí aṣàṣàṣe ká sì sí máa bẹ́ẹ̀. náà anábìwà ọlọ́run bá níkẹ́lá wọ́n sàlàyé náà alukùránì kẹrì pé yá ayú alladhina amanu èyí tẹ́ gbé mú mi ní òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má jẹ owó yín lọ́nà ìtọ́ ẹ má jẹ lọ́nà ìbàjẹ́ ẹ má jẹ o illa an taradi illa an takuna tijaratan an taradi minkum àbí tó bá yẹ pé òwò ṣíṣe lókù òwò ṣíṣe lẹ́yìn bá ra nǹkan ní ten thousand tó náà fi one thousand kún èyí ń kọwọ́ business ni èyí ń ti ó sì báwọn òun náà sì yọnu sí pé ten thousand mọ̀ mọ́ra eleven thousand with later àbí ten five ní ìtẹ́ bá ṣe ọ fẹnu kò lé lórí ìnú kálukú dùn sí eléyìí òǹkà òǹkà tọ́tọ́ ilé eh, ayà ti fi ya pé ká má jowó ọ̀rọ̀ wa lọ́nà kíni lọ́nà ìtọ́ lọ́nà ti bàjẹ́ lọ́nà bàjẹ́ lọ́nà ìtọ́ lọ́nà àrámù tí ní sẹ ẹ pé a kò padà máa tọ́ka sí àwọn irú nǹkan bẹ́ẹ̀ hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run yá yọ lẹ́sìn ní àmàlù látàkùlù rìbá àbẹ̀ àfàn ọ̀dọ̀ àfàtàn ẹ má jẹ rìbá o ní àdìpèlé àdìpèlé hmm. ẹ má wọ́n takùn náà ẹ páyọ tuflihun kẹ́lẹ̀ bá jìrì a jẹ́ pé ẹni tí bá ń dí pẹ̀lú rìbá kò ní ṣégíní kò lè jèrè nù ìtumọ̀ rẹ̀ nù kò ní jèrè nù títí rẹ̀ pé àwọn rìbá ọ̀rọ̀ wọn lọ́dọ̀ náà kí ni ìrìn bóòlù lọ́dọ̀ lé àwọn olówó èlé tán olówó èlé tó lè yé dáadáa àwọn olówó èlé àti olówó kọ́múlé láńtà ìwé ní wọ́n sọ́nù mọ́ dà pọ̀ngbà mi mm. ẹni tí ń gba owó ẹ̀yìn àwọn tó ń fún lówó lẹ́sẹ̀ títí wọ́n mọ́ pé ẹmọ́gbà ìbá mọ́ tó sì jẹ́ pé ìyẹn gbà owó ẹ̀yìn sínú ẹgbújẹ nìyẹn ẹgbújẹ nìyẹn ọkẹ́ mọ́ jẹ́ pọ̀ nù ẹgbújẹ náà ọ̀nà kan tó nù láhìrá ìrọ̀lá kọ́lọ̀ kó àwọn ẹ̀kan ẹ̀rù pé náà wọ́n sì ń gbowó oṣù wọn wọ́n sì ń gbowó oṣù wọn wọ́n á máa máa dìlé rẹ̀ àti pé ọgbọ́dọ̀ ṣètọ́sẹ́ gbé fáìlì wá sí ìṣẹ́ gbà wọ́n fún ọ̀gá sì ti retí fáìlì kó wọn sáré kó wọn bu ọ́ọ̀lù hmm. òun sì yẹ òun sì kọ́ láti gbé láti gbé déwájú ọ̀gá ẹ̀wò kẹ́gbẹ̀ lọ fún un ẹ <coughs> Ka wá ọ̀rọ̀ lọ́nà kí lọ́nà aláàlì yìí hmm. òun ni súnà àwọn ànábì ọlọ́wọ́ pátápátá látòkè nílẹ̀ súnà àwọn ànábì ọlọ́wọ́ bá òun ni ọ̀rọ̀ lọ́nà kí lọ́nà aláàlì ó ti nísìn èpè àtún ká ṣiṣẹ́ ó ti nísìn hmm. ànábì ọlọ́wọ́ ṣiṣẹ́ náà wá kí jíjẹ mímu ó ti iṣẹ́ kan tí ó jẹ́ mímu lọ́nà aláàrí hmm. àfọ̀nà ìmọ̀ gbá àwọn èèyàn lójú ó ti nísìn ah eré ìrùn kì í sí òní ìlànà tó ní àwọn ìlọ́jọ́ ọlọ́run ó ti nísìn. náà kò ní ìlànà àwọn ìlọ́jọ́ ọlọ́run ẹ̀rù lápèjúwe anábìwá Dawud alayhi hmm. salam kana kí ni haddadan ni alágbẹ̀jẹ̀ ni ọlọ́run bá ní wà alámẹ́wù sọ́ni àtàlàmúsì lákùn dìtọ̀ sínú ẹkùn mi bá síkù ọlọ́run àwa alákọ́ ní bí wọ́n ṣe ń ṣe ẹ̀wù orin fi wọ̀ tẹ́ẹ̀mọ̀ fi dáàbò bora níbi ogun àwa tani ànábì wa dàúdù alẹ́ ìsọ̀lá tó ti níṣẹ́ iṣẹ́ ti ẹnu hmm. ànábì ọlọ́run ni ó níṣẹ́ alágbẹ̀jẹ̀ ni bákan náà wọ́n ní baba ńlá wa ànábì wa ádámù alẹ́ ìsàlám òun ni àkọ́kọ́ ẹni tó kọ́ gbìn nǹkan sílẹ̀ òun là kọ́kọ́ ẹni tó kọ́ roko òun là kọ́kọ́ ẹni tó sì kọ́kọ́ kórè oko àgbẹ̀ àgbẹ̀ ni babaláwa Adam ali isala, hmm. ó ti ní sìn wọ́n lágbẹ̀ ni bákan náà anábì wa Nuhu alayhi salam onídàáni kápẹ́ńtà najjar iṣẹ́ ti wa Nuhu ni alayhi isala. bákan náà anábì Idris wọ́n ní òun àkọ́kọ́ ẹni tí kọ́ ń fi hátù tó ní hátù tó rẹwà tí fi ń ṣiṣẹ́ ó ti ní sìn ara wọn lò á sì pé èyí wọ̀n jẹ́ tuntun àwa nìkan abáhàn kan kọ̀ọ̀kan náà hmm. ó ti ní sìn pé ẹni bá sábà fẹ́ kọ́ bá sùn jọ òkú tó bá wọn kọ̀ǹpútà dé àwọn tí wọ́n bá ní hátù dára wọ́n ní kíni wọ́n ní wọ́n bá wọn kọ́ ó ti ní sìn èmi yìí gan-an lọ́jọ́ tí ó jìnnà ọmọ Indonesia tó lọ́gbà ń kọ kíní bá sùn mí òun ní gbé fún pẹ̀lú fún ní kátù ẹ̀ fáwọn Indonesia ọmọ ní kátù dáadáa láti wọn máa ń fà ìgá ó ti níṣẹ́ eh, èyí tó torí pé táìmù yẹn náà kì í tí ìgbajúmọ̀ ó ti dé ṣùgbọ́n kì í gbajúmọ̀ orí kan láti ṣẹ́gun kẹ̀kẹ́ yẹn. Eh. na iṣẹ́ tiẹ̀ náà nìyẹn kámẹ́tì wa sọ ta ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ olówó kò tí ń ṣe títà rírà ọ̀daràn jẹ ó tún ṣe kíni ó tún ní ilẹ̀ tó gbé fáwọn èèyàn tí hmm. wọ́n ń bá dáko sí gbogbo ẹ̀kọ́ sí èyí tí ò sí mẹ́ kó tó dà lẹ́bí ọlọ́run ń ṣòwò ẹni tó jẹ́ àkọ́kọ́ ìyàwó ìyálà Khadija radiyallahu anha hmm. ẹni tí ń bá ṣòwò hmm. tí ń bá kó ọjà ní ṣáàmù tí ń bá sí gbogbo èyí pa ní wa ẹran dídà náà ànábìyà ló sáà nàbì tí ò onímọ̀ bá asọ̀lọ́hù nabiyyan illa ra'a al-ghanama ọlọ́wọ́ bó gbé ànẹ́bì kan dìde lójì sẹ́rí àdíkọ́ dẹ́rẹ́jẹ̀ wọ́n ni wà ń tà àti wọn náà kọ́lá náà bẹ́ẹ̀ ni kuntu ar'aha ala qarariti ahli Makkah mo ń àwọn náà mọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n gbogbo ànábì ta kà yí pátápátá àtàwọn míì ta tó kà náà a mọ̀ pé igi mú jìnà ságbárí láàrin àwọn àti wọn ó ti yé sásàdànù náà níbi ọlọ́run sásàdànù gbogbo àwọn ni wọ́n á ní kí ni kò sí bí kàrámà wá sí lè tó bó sì lè tó tí ó tó táwọn yìí àwọn ni wọ́n á ní wọ́n sì kí ni ìjẹ́ wòlíì kan ò kọjá ànábì ọlọ́run bẹ́ẹ̀ àwọn ni ní iṣẹ́ tí wọ́n ń ṣe gbóòní tàfà kó sì wá jẹ tí alóhùn ní níṣẹ́ lọ́wọ́ wọ́n rẹ́jẹ́ ẹnìkan ìkan tí wọ́n sọ fún pé mẹ́rin ah, láwà mí ni lágbọ́já wọ́n mọ̀ jò pé tí mọ́ gba lójú wa lójú yìí kéèké ni kò sí wá sẹ́kàn tó bá mọ̀ sí náà wọ́n ti kéèké tó wọ́n ti mọ̀ á ṣiṣẹ́ ṣùgbọ́n nínú àwọn ànábì ṣe wọ́n pé táwọn ànábì ọlọ́run wa ni onímọ̀ tó wọn ni tó ti ní wọ́n ṣiṣẹ́ tó ń ṣe yìí. ìmọ̀ ọgbọ́n náà kọ́ làwọn ń pín mọ́ra lọ́wọ́. ìmọ̀ náà tọ̀ òun náà làwọn ń pín mọ́ra lọ́wọ́ tó ti ní àfáàyà nìkan náà ń bẹ láwọn tí láwọn máa ń sọ̀rọ̀ àwọn máa ń ṣe wáàsí wáyìí hmm. tí ń bí akẹgbẹ́ rẹ̀ tí ń pè ní àfóolórúurú ó ti ń pè láfóolórúurú wọ́n lọ kéwọ́ wá ń tòrúurú ẹ máa rò kẹ́gbẹ̀ o lójú rẹ̀ bí pé kéwọ́ ẹni òun kò lálùbáríkà hmm. ọ̀rọ̀ burúkú wọ́n tó sì ní jálàbí yìí tó ní jálàbí ẹ̀ ní fi jálàbí lẹ̀ ìwọ́n náà ní kò sẹ́ni tí ó sì jálàbí tí ò ní parọ́ ìwọ́n lọ́wọ́ dánú méjèèjì ìwò lọ́jà nínú méjèèjì hmm. ẹ̀yẹ̀mọ̀ ní ibùdójúkọ ọlọ́kọ̀ sàmọ̀nà báyìí yẹn ṣe rí nìyẹn ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìwọ tó bá fẹ́ jẹ́ àfààní ẹ̀ kò sí tó jẹ́ tó ń ṣe kéwò mo ní ẹnìkan nígbà tí ń kí ó ọ̀rọ̀ àpẹẹrẹ wá yí padà ó sì wà ń tó bá wá sílé ọlúdé píríkìlà hmm. bá ọlá yóò sọ kún mọ́ndé <laughs> eh, ibi tó ń ṣe rí eh, òun fi ṣeré rárá ni ṣùgbọ́n ní ìsìn rẹ̀ pé kí wọ́n náà ti ìrò pé ń ṣe bẹ́ẹ̀ mọ́ <laughs> òun náà ti fẹ́ tẹ̀kọ ó ti fẹ́ tẹ̀pa sí <laughs> sáà ojú lẹ́yìn ìgbà tó jáde tán kò fẹ́ wá ní ẹtù yéde ti jẹ bẹ́ẹ̀ ẹtù jẹ bẹ́ẹ̀ ló alhamdulillah kò sí tó burú téèyàn oníṣẹ́ lọ́wọ́ o kọ́mọ bá ń lọ lé kéwú kò ní kọ́mọ níṣẹ́ tí ọmọ kọ́ o torí tá a bá fi iṣẹ́ kankan kọ́ ọ wọ́n máa di pé kí ni yóò mọ̀ sí yóò mọ̀ jẹ owó àwọn èèyàn lọ́nà kí ni lọ́nà àìtọ́ hmm. wọ́n sì mọ̀ sọ pé àfà náà ni tí wọ́n mọ̀ á fi ọ̀rọ̀ rẹ̀ jọ́jì ìkan yòókù pé àtọ́ bá yẹ pé kò bá dá ni àfà alágbájọ́ sì mọ̀ sí kíní ibà àwọn afáyín náà ló sọ pé ilé kan mọ́ yàwúyàwó wọ́n wọ́n ń sáájú àfún àbí kí ni wọ́n sọ tí wọ́n ń legalize yàwúyàwó àbí ẹ̀kọ́ ni hmm. ìtẹ́gbà tí wọn ò níṣẹ́ kan lọ pé ọ̀nà àràmù náà ràá náà ń gba rí hmm. ti nísìn ìtí ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyí òun nìyẹn máa jà sówó níbi òde. tọ máa jà sówó níbi òde máa wá ka tẹ̀sùn máa fi tẹ̀sùn máa ka gbogbo wọ́n ti ní tẹ̀sùn máa jọ fi ń kan ní one thousand ìdílé owó tó ní five hundred eh. tó ní two hundred. tó bá dé ibi wọ́n ti owó tó wọ̀ tí one thousand yẹn bá pé iye tó ká. tọ wàá ló jà wàá ló dé wàá ló dé kò sí tó fàá pé ibi wọn gbẹ̀mí tẹ̀ náà nù torí kò sọ́nà míì hmm. kò sọ́nà míì ibi wọn gbọ́kàn náà nù yawmu sabti lamu hmm. yawmu ahadi lamu wọn a ti sọjọ́ méjèèjì ní yawmu tijara. yawmu tijara alahakuba hmm. alahakuba olóòbárikẹlá kó sàánú hmm. orí ẹ káwọn èèyàn ká gbìyànjú ká gbogbo ilé kéwú ẹ jẹ́ ká fi yá àwọn ọmọ kí wọn níṣẹ́ lọ́wọ́ kí wọn níṣẹ́ lọ́wọ́ <coughs> kò sí gbẹ téèyàn bá kẹ́kọ̀ọ́ ẹsìn kò ní kéèyàn ọmọ fi kọyàn téèyàn sì tó níṣẹ́ lọ́wọ́

ó ti yé nìsí lẹ́yìn ọba ní ṣiṣẹ́ ọwọ́ pé oníṣẹ́ ọwọ́ kan bí ọba rẹ jẹ́ ṣe yàgò yìí èèyàn sì tún fóònù sí èèyàn lè ní pé ah, èèyàn lówó tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n mọ̀ fi báyẹn àbí èèyàn ní ṣọ́ọ̀bù kan tó rajà sí wọ́n mọ̀ sí kíni. Hmm? wọ́n mọ̀ ṣòwò. Hmm, tí wọ́n tí wọ́n mọ̀ fi ṣòwò báwọn mọ́ra wọn èyí lè ṣe èyí mi padà kásáàdì ọ̀nà kan tí ó jẹ́ ọ̀nà halali hmm. tí kí ni tó wọ́n mọ̀ fi wọlé wa. náà alkùránì kẹrì àti súnà nàbí Muhammad sọ́là wọ́n sì wá lójú kòkòrò pé ká wá ọ̀rọ̀ lọ́nà kí ni lọ́nà halali torí pé tẹ̀mí ayé tá wà yìí kò sí tàbí ṣùgbọ́n kò sẹ́ni jẹ́ nínú bùkátà sówó hmm. torí pé a àmù owó náà lálò kò sí máa ṣe

ọlọ́ni yá ayé alladhina amanu ẹmọ mi ní òdodo kúlù min tayyibati ma razaqnakum ẹ jẹ nínú nǹkan àláàlì tá a pèsè fún yín nínú nǹkan àláàlì tá a pèsè fún yín ó ní kẹ́sìkìnì kẹ́ ti jẹ washkuru lillahi in kuntum iyyahu ta'budun ẹ dúpẹ́ fọ́lọ́ wà pé lóòótọ́ ọlọ́ọ̀bà wọ́n wá bí ọlọ́ ìrí ànábì pé kí ni ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún aláàlẹ́ fún wọn pé òhìlà alákòmọ́ tọ yìbá sọ pé wọ́n ṣe ní ẹ̀tọ́ fún aláàlẹ́ fún yí àwọn nǹkan tó má àwọn nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀dọ̀tí ó di níṣẹ́ kéèyàn jìnà sí nǹkan àrámù kéèyàn jìnà sí. ọlọ́run yá ayé lọ́bí ní àmọ́nù ẹ̀yin mọ̀mí ní ìdodo à ń fi kú ní tọ yìbá ti máa kàṣàbìtọ̀ ẹ̀ná nínú kó tó lè rí pọ́ ọ̀nà ó rí pé tó fẹ́ náà yìí ó kójọ lọ́nà kíni lọ́nà halal kò tí báwọn ayé àrùn sí lọ nìyẹn díẹ̀ nù a lè kún gbogbo ẹ̀wá tán tábà tó ń káwọn ní súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yá ayú anas ẹ̀yẹ́ yẹn inna lọ́wọ́ ẹ̀dá àyàfi kíni àfi tó bá mọ́ wa inna allaha amara al bíma amara bihi al-mursalin ọlọ́run pa àwọn mòmìnì láṣẹ pẹ̀lú nǹkan tó pa àwọn òjíṣẹ́ náà láṣẹ ọlọ́run ni yá ayú ar-rusul ẹ̀yin òjíṣẹ́ kulu mina tayyibat nínú nǹkan aláàrin ẹ ti máa jẹ o wa'malu saliha kẹ́sì ṣiṣẹ́ rí inni bima ta'maluna alim gbogbo tẹ́sì mo ní ma ń parí pátápátá ọlọ́run yá ayú allazina amanu ẹ̀mọ̀ mi ní òdodo nínú nǹkan aláàlítà pèsè fún yín jẹ́ pé nínú gbogbo nǹkan níbẹ̀ láì nǹkan láì níbi àrámù mẹ́ ọlọ́wà ní ibi oníkádé lè halali oníkádé na bákan náà anábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní ma hakala ahadun ta'ama qattu khayrun khayran ní an yakula min amali yadihi ó ní ọmọ adama kò jẹ́jẹ̀ kẹrí hmm. tó lóore tó lálùbáríkà bí kò jẹ́ ibi tó fi kíni tó fọwọ́ ara rẹ̀ sí

ìkan ìdójútì ni hmm. ìkan ìdójútì ni kọ́ máa wọ owó ẹnìkan kó tó di pọ́ jẹ ìkan ìdójútì ni kọ́ bá mú fàáfà wọn náà yóò afẹ́ lómi tí ó wá sí ni. tí fi wá máa parọ́ pé lágbájá mọ lára tẹ̀sí ọlọ́mìí ó sì lágbára sí sàrá sí sàrá lé láwọn nídìí ni ó ti yé gbúrú nǹkan ọ̀nà àwọn èèyàn lọ́nà àìtọ́ ni ó ti ní ìsìn ọ̀nà èèyàn lọ́nà àìtọ́ ni àwọn àfáàmọ́ ń bílì àwọn tí wọ́n bá jí lówó wọ́n mọ̀ bílì wọn lówó ìyàtọ̀ àwọn alábàárà wọn wọ́n mọ̀ bílì wọn tó báyìí ní gbogbo ṣe báyìí ní gbogbo lẹ́yìn ah, láàánú a sì ń ka gbogbo lẹ́yìn pé ìlàmọ̀ rẹ nìkan jọ kan tó ọdọ́dọ̀ ẹnìkan ní ah, wọ́n mú iye báyìí wá ọyà wọn náà mú iye báyìí wá hmm. àwọn náà sì mú wá torí pé náà bá mú wá wọ́n ti mọ irú lẹ́yìn ìgbà ẹ̀tọ́ ti di tí báyìí òun kálukọ́ ẹ̀tọ́ bá lówó lápò wọn sáré síbi kan ní síbọ́n náà lọ fa pé ẹran ní ìnáwó kan wani ọya ẹwà sanwó gbá ẹwà sanwó àwo ẹwà sanwó kòkó bàbá sásàn àyàn náà ti wá gbọ́n pé ìwẹ̀ mẹ́wàá láwọn afá yọ ọmọ pè wá hmm. wọ́n á ṣe tẹ́tẹ́ náírà <laughs> wọ́n bá pé ìdí ẹ̀rọ ìgbèrè tó tẹ́tẹ́ náírà náà wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ wa ó ti rí sí <laughs> ẹgbẹ́ àtàfà fẹ́ darí àwọn èèyàn ẹni ẹni bá mú tẹ́tẹ́ náírà wá ó ní kíní kan sí ah. ẹni bá mú tọ́jú rárá àbí ọ̀rọ̀ ìwọ̀n tó bá mú tẹ́lẹ̀ àlùbáríkà tẹ́lẹ̀ ará lórí àlùbáríkà tẹ́lẹ̀ ará lórí ọdún mẹ́kú máa ń dùn mẹ́kú àyẹ̀ sí oúnjẹ àtúrí ọlọ́run ah, ah. oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà àyẹ̀ fi ń gba àjọwọ́ àwọn èèyàn lọ́nà tí ò sí kíni hmm. lọ́nà tí ò bá mu rárá ó ti ní ó yẹ kó jó tì yẹn à ń karọ́ àdìsí àdìsí tó lálàáfíà nǹkan kò sí hmm. èèyàn jẹ́ kankan tó lóore fún ẹ̀ tó lálùbáríkà yìí ju tí èèyàn jẹ́ ògbà rẹ̀ hmm. iṣẹ́ tó fògbà ara rẹ̀ sí ànábì wa Dáhùdù àríṣàlám káàna yá kúlú min amali yadi ìmọ̀ jẹ́ ara rẹ̀ ń fa ogun ara rẹ̀ sí ó ti nìyẹn. àwọn tó lọ ní ulaahika lazina àdá òmùlọ́hù fàbí hùdá homokotaji àwọn tó lọ tí ti àrẹ́bíà muhammad sallallahu alaihi wasallam ó ní man tasaddaqa bí ajli tamra min kasbi tayyibin ẹni tó bá sì sàrà pẹ̀lú tí ò ju làbídùn dédé làbídùn lọ látara nà láàlì látara kí ni tó kójọ lọ́lá láàlì hmm. ó ní wala yaqbalu Allahu illa tayyiba ọlọ́wọ̀n nígbà kan lọ́rọ̀ ìdájú kan tó bá mọ́ lọ ó ní wà inna Allaha yataqabbaluha biyamini ọlọ́wọ̀n ó gba nǹkan tó sì sàrà wọn tí òjú ìdí làbídùn lọ yóò gbà lọ́wọ́ rẹ̀ súnmọ̀ yọ̀rọ̀ bí i halì sọ̀híbì yóò a máa bá tọ́jú kẹrù tàmá yọ̀rọ̀ bí adékun falúwahú hátà yàkó na mísìlà jẹba bẹ́yàn sí máa ń tọ́jú ọmọ ẹran tí tí ó fi wá di kíni tí ó fi wá dàbí òkè láńlá ẹni kẹfẹ nǹkan tí òjú ìdí làbídùn lọ ọlọ́run wa máa tọ́jú ẹ̀ wípé hmm. ó mú lọ́nà àláàlì hmm, ibi tó tí ìsọ̀nà ara wọn ọlọ́run gbà lọ rẹ̀ ìsúnmọ́ tọ́jú yóò wá padà di bí òkè láńlá gbogbo lẹ́yìn náà sí gini pípẹ́ ká máa sí káwá sẹ́yìn lọ́nà kíni lọ́nà halali náà látọ̀dọ̀ az-Zubair ibn al-Awwam radiyallahu anhu ó ní anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní la an yakhudha ahadukum hablahu kẹ́ni kọ̀ọ̀kan yí kó mú ikùn hmm. fayati bi husnati al-hatabi ala zahrihi kọ́ wá lọ nínú oko kọ́ dì kó gbèrú fàyàbíà ha kọ́ lọ lè ta فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه أم hmm. منعوه وني hmm. kọ́nà wa fi ṣe gíní kó fi pèsè tó ní ìfún kó wá mọ́ ní bùkátà láti tún máa lọ tọrọ lọ́wọ́ àwọn èèyàn wọ́n yá wọ́n tiẹ̀ fún àbí wọ́n lè fún kẹfún òtẹ́ nìsí. gbogbo ẹwà sanwó àlùbáríkà ẹwà sanwó gbogbo ẹwà sanwó ara náà ni ó sì àbí pé mo ọ̀rọ̀ àpẹ ti sọ̀rọ̀ bára kan àbí. bẹ́ẹ̀ àmọ́ sọ bẹ́ẹ̀ èyí tó lọ fẹ́ràn mo já mo já mi ní táìmù kan sí lọ kéèyàn lè lóko kọ́ wá tà ó lórí kọ́ mọ́ tọrọ lọ bóyá tẹ̀ fún àbí ní fún náà lọ́fà àwọn ìyá máa ń máa ń wọn ní àti ọmọ ìsàlábàárù yìí hmm. pé ah, kàkà tí ìbámu á fi ní ẹfùn mi ẹbùn nítorí ọlọ́run kí mo lọ sàárù di ìtí mo bá rí gbàgbé ìtí hmm. mo bá rí pa ó ṣe fún mi wọ́n tẹ́ mi lọ́rùn àwọn ìfẹ́ àjọ wọn máa ń tọrọ ṣé owó ní ìyá àgbàlagbà yìí ni kí èyí tó ti ń rí ẹrù hmm. ìwọ owó tó gbọ́rọ́ jẹ yìí wọ́n lè lè mọ ẹrù ni wọ́n máa tọrọ pé ọmọ rẹ nìkan nìkan tí ó ṣe nìkan. torí ẹ ìsìláàmù ẹ̀ńkọ́rẹ́jì gbogbo àwọn nǹkan báyẹn ká sọ bára jíṣẹ́ ká sọ bára jíṣẹ́ ìsìláàmù ẹ̀ńkọ́rẹ́jì Hmm. torí ẹ̀. wọ́n na ohun òní fún ọ náà ni àní àní kọ́ lọ sẹ́gi àbí kọ́ lọ ràárù àwọn ìdíwọ́ sẹ́gi ni olóore fún yàn ọ̀la olóore fún yàn. náà bákan náà àkíyèsí náà tó ní fáwọn obìnrin àwa tá a wa ń tìkú ti fi lọ ká mọ ní àfaradà tari pọ́kọ tó ní gbìyànjú ni ṣùgbọ́n ọlọ́run ní kọ́ mọ̀ ìlú kọ̀ọ̀kan sí ìṣègbè ni ìjọ hmm. ti ká ní sùúrù àwọn obìnrin rere àwọn ọmọ ẹran kan wọn lọ́wọ́ láti pé ọ̀nà aláàlè ni kí ti nǹkan oúnjẹ wọn ní nínú àwọn obìnrin rere tí wọn bá ti jáde tó bá fẹ́ jáde nínú ilé wọ́n wàá lágbájá ẹ̀yìn bàbá àríkẹ́ ittaqillaha fina ẹ̀rọ lọ́wọ́ bá lára wa wala tut'imna illa al-halal mọ́ hmm. fún wa ní kẹ́kẹ́ jẹ́jú kàláàlì lọ́run kàláàlì lọ́run ah. fa inna nasbiru ala al-ju'i wala nasbiru ala an-nar wọn ní fi májẹ̀mú ó kọ́ ìyálẹ̀ fọ́kọ. ìjọba ti wọ ìjọba ti wọ ní ìjọba ní àwọn ará yá kílẹ̀ dé ọ̀la ìyá ọ̀la ní ìrẹ̀kẹ̀dẹ̀ ẹ̀ ní rí mẹ́ ọlọ́run ọmọ tẹ́yìn fi ṣe rí ti ṣe bí àgbà alágbájá nù òdìdè tó omi tó gbé ápẹ́lẹ̀ rẹ̀ omi tó ṣe kìnnìkan hmm. tọ́kọ̀ bá tó kọ̀ ọba lọ tí ò ní nǹkan tó ẹ̀rú tó wọn bá láti wọlé tó ó ti mọ̀ pé nítorí tó bá pàdé lọ́dọ̀ obìnrin ní mm. nǹkan míì tó ní ìbànújẹ́ tó kó bànújẹ́ fún un abẹ́rẹ́gbọ́n sí kan sí nǹkan yìí báyìí ní tẹ́ǹdì lájẹ́ ní tẹ́ǹdì báyìí padà lídìí sí nǹkan yìí máa kúrò. nígbà tó gbà ní tó bá jẹ́ bákan náà àwọn ojú ọ̀nà tá a fi lè rí nǹkan halal hmm. ó gan ó ti àwọn ṣẹ́ tá a fi lè mọ́ rí ọ̀rọ̀ ọ̀nà tá a fi lè mọ́ rí ọ̀rọ̀ kójọ àwọn ọ̀nà tó pọ̀ ni ó ti yí á mẹ́nu níbẹ̀ lára rẹ̀ fún yòókù hmm. bẹ́ẹ̀ ni lára òun náà ní ni iṣẹ́ ọwọ́ hmm. iṣẹ́ ọwọ́ ara kẹ́ni nínú tó lálùbáríkà púpọ̀ rẹ̀ ó tó tó lárúbáríkà púpọ̀ wọn iṣẹ́ ọwọ́ wà iṣẹ́ ọwọ́ kápẹ́ntà ó wà lára kíni iṣẹ́ ọwọ́ fọ́níṣọ̀ náà iṣẹ́ ọwọ́ ni àwọn alágbẹ̀dẹ wẹ́dà ara iṣẹ́ ọwọ́ ni mẹkáníìkì ó ti yé nìsí àwọn ìwáyà ó ti yé nìsí pánẹ́lì ẹ̀tọ́ ẹni tí ń dáná tí ń ta oúnjẹ ó ti lọ́wọ́ náà gbogbo ẹ̀ náà ni àwọn bíríkìlẹ́yà àwọn tí wọ́n ń dáko ó ti yé nìsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n ń pòdúsì àwọn nǹkan kọ̀ọ̀kan <coughs> ó ti rí sí ẹni tó rọ ọkọ́ tó rọ àdá àti nǹkan ní àwọn tí wọ́n ń ṣe réèkì. ara tí ọwọ́ tó ń gbé wà lọ́wọ́ bọ́ bá ṣe pákéjì ààrẹ sí ni bá yàn clean ilé kò bá mójútó àwọn. bẹ́ẹ̀ ni àti náà bá àwọn ẹlẹ́rìn sí náà kẹrẹ tó nílà kẹrẹ náà ó ti di sẹ́yẹ́ gbogbo ẹ ti já lóòfà owó ńlá owó ńlá nìsí gbogbo ẹ̀yẹ́ yẹn ẹ̀bá fẹ́ fọ mọ́tò ẹ̀fẹ́ fọ ẹ́ńjìnì ọ̀tọ̀ ní ṣáàjì sí ẹ̀fẹ́ fọ ẹ́ńjìnì sí bẹ́ẹ̀ ni <laughs> wọ́n fọ àwọn kẹ́míkà dà fọ. agbó ẹ̀yọ́ ara àwọn ṣẹ́ ọwọ́ ni àránṣẹ́ tó lálùbáríkà kò tí ní sè pé àránṣẹ́ ọwọ́ bó ṣe wá lọ nìyẹn. ká bá gbádá lẹ̀ ká bọ́ sọ́wọ́ ojú ọ̀nà àwọn tí ń ṣe títì ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ló la fẹ́ mẹ́nu kà ní oṣù ọwọ́ tó pọ̀ ọmọ alùbálẹ̀ ilé kó jalè kò sí tó burú òpìyàn ní ṣòwò hmm. kí ẹ bá ti sọ <coughs> lára ẹ̀ bákan náà òun ni àtijára fún àṣọ àdìkà òwò ṣíṣe kátà kárà ní ìtọ́ bá òfin ọlọ́wọ́ bá mu hmm. torí gbogbo títà rí àná kan ló ṣe kí ni òfin ọlọ́wọ́ bá mu léyìí tó bá òfin ọlọ́wọ́ bá mu torí ẹ̀ náà ẹni bá fẹ́ ṣe títà ríra ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa rẹ̀ jésù ìwo lọ́tọ̀ ìwo ni ọ̀tọ̀ èyí tó bá tọ́ bó láti síta tó ní fi kọlu òfin ọlọ́run ìyẹn gbọ́dọ̀ mọ̀ nípa ilé òwò títà rírà kò gbọ́dọ̀ ní rìbá nínú hmm. gíṣù òjòrò ṣíṣe ìmọ̀ ẹ̀dà nǹkan rúmọ̀ èèyàn lọ́wọ́ gbogbo ẹ̀ ẹ̀tàn jẹ́ ó ti ń sìn gbogbo ẹ̀ ìyẹn gbọ́dọ̀ jìnnà sí gbogbo ẹ̀ gbọ́dọ̀ jìnnà sí wọn nìyẹn bákan náà àwọn professional service kápọ̀ ọmọlẹ́kọ̀ọ́ tó ti nísìn ó lè jẹ́ computer training ó lè jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ó lè jẹ́ ẹ̀kọ́ nǹkan mi anything wọ́n ló sì sàn kan làwọn èèyàn mọ̀ tí wọ́n pàwọn èèyàn. ọ̀kan yẹn kọ̀m̀pútà ọ̀kan yẹn graphics gbogbo yẹn gbogbo lára rẹ̀ náà ni kódà ó fi mọ iṣẹ́ àpíbù mẹ́sìn hmm. mẹ́sìn ti gbàlódé ni àbí ti traditional medicine náà ni gbogbo ẹ̀ pátápátá nínú sẹ́ni gbogbo àǹkan sẹ́ni ọmọ sí àwùjọ láǹfààní òun nìyẹn àwọn ìjìnlárìn nǹkan kan náà gbogbo ara ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan yẹn mm. nínú ti iṣẹ́ àláàlì ni ó ní mẹ́jọ ọmọ tápadà kan náà mm. ó ti ní ṣe ní iṣẹ́ àláàlì ni bákan náà nínú ẹ̀ náà tó ní pé kéèyàn sí kí investment kéèyàn <coughs> dáwó sí ọjà kan mm. àbí ilé iṣẹ́ kan kéèyàn jọ rẹ̀ ṣíà kéèyàn ní ṣíà ń bẹ̀ pé èèyàn fi ṣe kí ni èèyàn ní ti gbà lérè ń bẹ̀ tí ó bá ti jẹ́ tí wọ́n pín èrè gbogbo eléyìí náà àfi pírójẹ́tì kan ìyẹn sí kíni ìyẹn náà bá wọn dá sí tí ó ní ètí yẹn ọmọ gbà níbẹ̀ gbogbo eléyìí nínú àwọn ọ̀nà àláàlì bákan náà iṣẹ́ ìjọba tí yẹn máa lọ ṣiṣẹ́ lábẹ́ ìjọba àbí lábẹ́ aládàáni ó ti yé nìsín gbogbo eléyìí náà nínú àwọn iṣẹ́ àláàlì ti yé tí ìbá ti ṣe pé nǹkan yẹn ó bá ní sí pẹ̀lú nǹkan haram ìtọ́wá hmm. sí pẹ̀lú nǹkan haram ìyẹn wọ́n ní kíni kéyìn jìnà sí kọ́mọ́kù pàmbẹ́ àti yìí nìsí tọ́ àwọn mẹ́jẹ̀mú tó wá ní sí pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí òun nìyí alákọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ yẹn ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí ṣẹ̀rí àfikẹ́ ni tó buwọ́lù kọ́mọ́ jẹ́ iṣẹ́ haramu gangan fún rẹ̀ hmm. ilé ìbí ti yí wọ́n mú wà ọtí títà kí ọmọ ta ọtí àbí kọ́ ọmọ ta ẹlẹ́dẹ̀ àbí kọ́ sọ ó ti nísì. àwọn bet bet bet ti ó ti pọ̀ rẹpẹtẹ nísì. gbogbo orí yìí kọ́ mọ̀ jẹ́rú ẹ̀ àti àtẹni tó sọ orin kíkọ olórin ó ti nísì fún yóò náà kì í ṣiṣẹ́ kí ni. kì í ṣiṣẹ́ halal kì í ṣiṣẹ́ halali ó ti nísì èyí kò gbogbo tí yorùbá lè kójọ ń bẹ̀ kì í ṣe nǹkan halali. bákan náà iṣẹ́ náà iṣẹ́ tá à ń wí yìí kọ́ mọ̀ jẹ́ iṣẹ́ tí ọmọ kó ìnira báwọn èèyàn. fún òkè iṣẹ́ tí ọmọ kó ìnira báwọn èèyàn òtí àbíjẹ́ kó nira bẹ́ni tí ń ṣe gẹ́gẹ́ fún rẹ̀ náà ó ti nísìn àbíjẹ́ kó nira bá ẹlòmí iṣẹ́ wo ló lè kó nira báyàn lọ́yìn náà lè bá mú àpèjú kèrò kan wá ṣùgbọ́n mo tí mo mọ̀ ní pé ìlú àpèjú iṣẹ́ ẹ̀nàbì hmm. ẹ̀mọ́ tí wọ́n tẹ́kùn iṣẹ́ ẹ̀nàbì iṣẹ́ kárúwà ẹ̀rú oníwò tí mo kó nira bá ẹni tí ń ṣe gẹ́gẹ́ torí pé ó ti sọ́ra ẹ̀dí àkìtàn hmm. tí gbogbo kálukú sí kíní tí wọ́n da ìdọ̀tí sí ẹ̀gbẹ̀ sí ọtí ní sí. bí sọ́kẹ́tì ọ̀sẹ̀ntì ah. mm. ò lè chájì mi. bẹ́ẹ̀ ni lọ sí aburú ni. bákan náà ìkórìíra báwọn èèyàn òun ni kí ni kọjá sí pé kéèyàn sọ àwọn ọmọ ọlọ́mọ pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ nílé òkèrè kọ́ ọmọ lọ kó wọn ṣiṣẹ́ ìnàbì ẹ̀fọ́ àyẹ̀ ń ṣe léyìn àwọn èèyàn bá wọn ń gba kọ́ńtíráàtì gbígbé oògùn olóró kúrò nílùú kan lọ bomi tí bomi o lè bẹ́ mẹ́lòmí o lè bẹ́ mẹ́lòmí ara ẹ̀ lẹ́nu àti òkú bá ara ẹ̀ lẹ́nu gbogbo àwọn nǹkan báwọn nínú tí kò bá mu òun ni <coughs> bákan náà iṣẹ́ àwọn ọmọ onílẹ̀ ó ti nísìn àwọn ọmọ onílẹ̀ tẹ́yẹ̀ bá ń ṣiṣẹ́ kan lérí ilẹ̀ kan wọ́n sì kíni hmm. wọ́n náà wá gba ọkẹ̀ síbẹ̀ hmm. àwọn agbẹ̀tọ́ àwọn tó bá hmm. sì ṣẹ̀tọ́ ó di wu àwọn ọmọ ìṣiṣẹ́ lọ́wọ́ ni ó ti rí sí. láìsí ìjọba <laughs> láìsí ìjọba àwọn ọkọ̀ tó gbẹ̀tọ́ àwọn ni dandan ni. Ah, ah. ìtọ́jú àlà lórí ọmọ làkejì ni. kódà kan fún wọn haramu ni wọn gbà. haramu ni wọn gbà ní ọkùn wọn. kódà ẹnìkan ẹnìkan sọ̀rọ̀ kan pé ẹgbà tẹ́gbà tán ẹnìkan tó wá sọ pé àwọn kókó járe kókó tí bí ìran ló pè ní oníkókó tí ìyá wọ́n gbòòrò ṣé òun máa ń ṣiṣẹ́ nílé wọn á fi kókó lẹ́gbẹ̀ẹ́ ni àbí òun oníyà rẹ̀ kókó tíyà rẹ̀ ń lò nù ó tún gbowó kókó náà pé tí tó rokò nínú kíní rẹ̀. ibi orí ilẹ̀ orí ilẹ̀ tó rà tó sanwó tó rà tó sanwó tó bá kọ́lé tán tó fẹ́ gbé tó kélé wọ́n máa gbowó òkè náà lọ́tọ̀. tọ̀wọ́ tó gbowó òkè kọ́lá tó bá gba foundation wọ́n gba ti foundation lọ́tọ̀ tó bá bẹ̀rẹ̀ sí nìkan ó tó gbowó ti kíkàn náà lọ́tọ̀ ẹ̀mọ́ òkè náà iṣẹ́ o ìjòwó àwọn èèyàn ó ti yé nísì ju wọ́n èèyàn lọ́nà ìtọ́ ni bákan náà olè jíjà náà nínú ìkónira báwọn méjì báyẹn ni ìjọwọ́ àwọn èèyàn lọ́nà kíni lọ́nà tí ọ̀tọ̀ òun ni bákan náà iṣẹ́ ajínigbé hmm, ajínigbé nínú ọ̀sẹ̀ burúkú ni àtàwọn tí wọ́n ń ṣe agbódegbà fáwọn ajínigbé ẹ̀fọ́ àtàwọn ń ṣe agbódegbà fún wọn ó ti ní ìsìn àwọn ń fọ ọkùnrin lọ́wọ́ báyìí báyìí báyìí ó lọ burú débi pé ẹlòmíì mi ìbára tí ò lè rin ìsagbóde gbà fáwọn lórí burúkú yìí. gbogbo àwọn nǹkan báwọn iṣẹ́ burúkú ni iṣẹ́ àràmù ni eléyìí ń ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n yà láti máa fi kónira ba ọmọ làkejì. bákan náà gbogbo àwọn iṣẹ́ tá a wá lọ́tọ́ tá a fi kà síwájú yìí ó gbọ́dọ̀ jẹ́ pé òdodo àti àmánà ọgbọ́dọ̀ jẹ́ kíni ọgbọ́dọ̀ wá ń bẹ̀. gbogbo iṣẹ́ ọwọ́ ìnà bó ṣe dáa tó téèyàn bá fòdodo kùn tí ò fàmọ́ náà kùn yóò dún jàǹbá yóò di òpùrọ̀ gbà mẹkáníkì tó bá ní kinní kan ló bàjẹ́ ń bẹ́ ó yẹ pé òkè yìí ò jẹ́kọ̀ bàjẹ́ hmm. ọkẹ̀ tó ṣe lásán ní kọ̀ọ̀dà ọ̀sán wọ́n rà báyìí ni ó gbé nǹkan mí lọ́wọ́ rẹ̀ ẹ̀ ò O ra kẹ́kẹ́ ọ̀tọ̀ òun náà lọ́kàn tó ṣe tó lè dúdú báwọn tó lámọ̀ náà báyẹn ti ní sè <coughs>

ọlọ́ni zújìnà lè nẹ́ẹ̀sì sásìkò wásìkò ọkùn bí sẹ́jú márùn ok ọlọ́ni zújìnà lè nẹ́ẹ̀sì ó bú ṣahawat mina nisahi walbanin walqanatiril muqantarati mina zahabi walfiddati walkhaylil musawwamati walan'ami walhars ọlọ́ni a sì lọ́sọ fáwọn èèyàn ìnífẹ́ àwọn adùn ayé gẹ́gẹ́ bí obìnrin ọmọ ìyẹn máa nífẹ̀ẹ́ ọmọ ara àti ẹ̀sìn tá a tọ́jú dáadáa ìjẹ nǹkan ẹ̀bùn tó ń segin ní hmm. tó ń ṣe ifá tó ń ṣe ẹ̀hìn eh, wal an'am àti ẹran bákan náà wal arisi àtòkù ìjìnlá hmm. fẹ́ lù gẹ́gẹ́ nù wal harisi oko dídá hmm. ọlọ́run sì kéde àṣírọ́sọ wàlúmọ̀ àtọ́ ni wà á tún hákọ̀ọ́ yóò máa sọ ẹyọ ìwọ̀ tó lóhùn lọ́jọ́ tẹ bá wọ́n jẹun fúnra rẹ̀ ó tó lè ta oúnjẹ fáwọn èèyàn tí wọ́n tún jáǹfààní mm. ní àwọn ẹ̀kọ́ tó wá jẹ oúnjẹ rẹ lọ́fẹ̀ẹ́ ó ti yé nìsín mm. nínú ẹranko àtàwọn ènìyàn náà. kò sáwùjọ tí ò máa da tí kò ní mójútó kò dídá tí ò ní jẹ́ pé owó wọn tó pọ̀ jù mm. ìdí ara náà ni wọ́n máa ná sí. yorùbá ti mójútó ọkọ̀ dídá ó ṣe rí nìyẹn. náà bákan náà ọlọ́run ní wà zara àwọn tìjára tán awúláwá ní fàdó ìléyà tẹ́ bá rí òwò nígbà àbí eré ṣíṣe wọ́n fọ́n dà lọ síbẹ̀ ni hmm. rẹ̀ pé owó nínú tí wọ́n máa ń ṣe ni ọlọ́run ní rìjálùn látòlè ihe tìjárọ́tún wà lábẹ́hùn àríkìláhì wà ní sọ́lá àwọn èèyàn kan náà sáré àwọn jẹ́gbẹ́ pé owó rírà kìí sí kíni kìí kọ́ àìrójú bá wọn láti rántí ọlọ́run láti kírun láti yọ sàká hmm. títà rírà kò ní kọ́ àìrójú bá wọn. ara májẹ̀mú ni májẹ̀mú nìyẹn ọ̀rọ̀ ni ìgbẹ̀lẹ̀ àlìsọ̀ láti ní yẹ́omi ìjúmọ́ àti fásáwò ìlàájúkìlìlá wázàrù bí ẹfi títà rí alẹ́ gbà Fàánúwà ìjákùnrin láti sọ láti ńkọ́, fàánfẹ́ṣì rú ìrìnàríjẹ́fẹ́ká ẹ̀rájú tó rẹ̀ fẹ́ wọ́n pẹ̀gú ìfọ́dìlá. Ó ti ìrìn takú sínú mọ́sálásí èyí ò lọ wá sẹ́sì. Hmm. Ó ti rí sí. Kọ́lá àbẹ̀rẹ̀ náà sọ gan níbi ti kíní láàjùnà àlékún antabtagu fọ́dílámẹ́rọ́bìkún lọ́rọ̀ nípi ọ̀rọ̀ ajì hmm. kò sọ̀rọ̀ gbèsí láì fífún yín Hmm? kẹsí kí ni kẹwà kẹ tó ṣòwò ní ájìtẹ tó lọ sí ẹlọ jọ́sìn kẹ tó ṣòwò ń bẹ̀ bẹ́ẹ̀ hmm. ó ṣe kò sí láìfi níbẹ̀ ọlọ́run ṣe títà rírà ní ẹ̀tọ́ ó ṣe rìbá ní èèwọ̀ bí àwọn kẹyẹ bó ṣe lọ nìyẹn ọlọ́run ní ànábì wa Yusuf ànábì anú wàyẹ́sìlẹ̀ fúlù ń ṣe ọkọ̀ ojú omi wàkúlà mẹ́mọ́rọ̀ àlè ìmọ́là omi ń kọ́ mi yìí sáàkì omi lówù táwọn àwọn ìjọ kan nínú ìjọ rẹ̀ àwọn ìjọ kan nínú ìjọ ìjọba ti kọjá wọn wá fi ṣe ẹ̀yẹ wà tẹ́ bá fi àṣẹ ẹ̀mí àánú padà fi ṣe ẹ̀yẹ ẹgbẹ̀ sí fi àṣẹ ẹ̀yẹ ìwọ̀ ẹni ta ní fi ẹlẹ́ akẹgbẹ̀ rẹ̀ sí ẹ̀pẹ́ àfún olóòrò jésì à wọ́n náà padà dé ní owó tó bá yá <laughs> ojú rísì ní àwọn kẹyẹ anábì adà ó dọ́rọ̀ níwọ̀n aláìná làwọn hadida àṣẹ ẹni rọ̀ fún ó ti ní sí àní mẹ́lí sáájì kan ti wà kọ́dẹ̀ fi sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ọlọ́run bá kíkẹ́ lásọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bèèrè pé ayyul kasbi atyabu hmm. ọ̀nà gbà kọ́rọ̀ jọ òun ló dájú. Kọ́rí, ó ní amalu rajuli biyadihi iṣẹ́ ọwọ́ mi isi iṣẹ́ ọwọ́ ẹni kẹ́lẹ̀ hmm. gbogbo oníṣẹ́ ọwọ́ àti ní pé rírì ẹkàn fi òdodo àtàmọ́nà ẹ̀fẹ́ kó wà ní àti gbogbo títà rírà tó sì tí ò ní àfilẹ́ ìfipamọ́ tí ò ní nínú. Hmm. Ànábì ní inna Allah harrama bí al-khamri wal-maitati wal-khinziri wal-asnam. Ọlọ́run ṣe léwọ̀. Títa ọtí, títa òkú gbété, eh, gbogbo àwọn ẹni tí wọ́n ń ta 08108501371 08108501371 ọlọ́run ti ọtí títà léwọ̀ òkú ìgbètè hmm. ẹlẹ́dẹ̀ àti òsà èrè òkú ìgbètè máa fẹ́ pàkíyèsí sí gbogbo àwọn yóò ní mékúnlẹ́kúnlẹ́já ó ti nìsí èyí hmm. mùsùlùmí náà lọ́pọ̀lọpọ̀ ọba nítọ́nà sí ilé ìrà náà fi ń sọ̀rọ̀ wọ́n fi kọ́ ọ̀rọ̀ jọ òkú ìgbètè hmm. òkú ìgbètè mẹ́ta làwọn afá lópin sí ìjẹ́ pé olókù ìgbètè òun ni ẹran tí ọ̀bọ̀ ọbẹ̀ tó kú fún rẹ̀ òkú ìgbètè kan ẹlẹ́ẹ̀kejì èyí tá a dú tí ọ̀bá lánà ṣẹ̀rí àmú ó ti hmm. odi méjì ẹlẹ́ẹ̀kẹta ìdó ẹ pé kò tẹ́ ẹ̀dá láti jẹ tẹ́lẹ̀ gan hmm. ó ti rí sí wá dú wá dú kò tọ́ hmm. láti jẹ lẹ́ẹ̀ta oníkíni òun ló kú ìgbésẹ̀ àwọn tí wọ́n ń ta èkúté àwọn ẹyẹ ẹyẹ gbígbẹ gbígbẹ tó ń rẹ́yẹ tó wà ń bẹ̀ àwọn tó fi ẹran náà gbogbo nǹkan báwo ká jìnà sí kì í ṣiṣẹ́ olórí iṣẹ́ àrámù ni o kì í ṣiṣẹ́ aláàlí ká jìnà sí àwọn nǹkan yẹn torí ẹ̀ ànábì ní àbí mọ̀sóòdì ànábì kọ̀ fún wa ká ṣe kí ni ká ká mọ̀ ṣòwò ajá àti owó nàbì hmm. ògbóró owó àláàlì àti owó yẹ̀mínú gbogbo nǹkan bá nǹkan tó jẹ́ sáwárìkùn kí lórúkọ ń wẹlẹ̀ sínkù kí ni ìbéèrè yín Amin.

Mm. nínú tí máa ń fa tí àwọn èèyàn fi máa ń ṣiṣẹ́ haramu ni mm. kódà ní ta fẹ́ sọ gbogbo ẹni tí ń bá ń fi nǹkan rẹ́ǹtì náà ọgbọ́dọ̀ pé àwọn tó fẹ́ fi rẹ́ǹtì kí wọ́n fẹ́ lò fún tí ọba tó fẹ́ mọ ní kíni àwọn ìlànà ti ṣe àfẹ́ǹtì rẹ́ǹtì kí ni wọ́n fẹ́ fi ṣe àwọn fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì kí ni wọ́n fẹ́ mọ̀ ní fún gbogbo nǹkan ilé gbogbo ọmọ ṣùgbọ́n gbà tó ti gba pé nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ nǹkan àràmù ni wọ́n lọ́mọ ní ìpínbẹ̀ hmm. ọlọ́mọ àríkà fún samunawa. jazakumullahu khairan àwọn sheikh wa imam kamarudin abdulrahim tí wọ́n jẹ́ chairman adina nasiha ọ̀nà tí ń bá wa sọ̀rọ̀ látàrọ̀ Allah subhanahu wa ta'ala yajziakum khairan lórúkọ tèmi abdullah zakaria ọ̀kọ́láwọn àti àwọn imam wa àní rí mọ́jú báyìí lọ fún tèmi fún àǹfààní àwọn tá a bá fẹ́ pè lẹ́yìn ètò àbáfẹ́ dá sí ètò zero eight zero three eight eleven nineteen forty 08038111940 subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alaikum